بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، ترى مي تعفي مضجة ترى كاني ومن عقيدة الرازيين أديوكا أو أفاوى الرازي مجي ẹnìkan bẹ tí wọ́n ń pè ní Abi Hatim ẹnìkan bẹ tí wọ́n ń pè ní Abi Zura ẹ̀rí tí wọ́n bá ní Ar-Raziani nínú táàmù terminology ìkànnì tó ṣe pé a máa ń wí nínú ulumul hadith tàbí ní mustalah al àmọ́ ń wí táàmù yẹn lọ́dọ̀ àwọn ahlùsùnà ọ̀lùjọ̀mọ́ra àmọ́ fi ń pe àwọn àfààní ńlá méjì àwọn àfààní ńlá méjì yìí nínú àìmọ̀tìlì jàrùhí wọ́n tà dé nínú àwọn àfáàgbà tó fi pé àwọn eléyàn wọ́n jilẹ̀ nínú àlùjọ̀rùhí wọ́n tà dé ìsánilọ́gbẹ́ ànídìí o wọ́n ní kí a sọ nípa pé ẹnì yìí ṣe ń tọ́ ẹ̀kẹ́ gbọ́rọ̀ rẹ̀ yóò sì yín lọ́nà àbúrú báyìí mẹ́la rẹ̀ o wọ́n tó ń pè ní àyíká ọ̀fọ̀ nìyẹn ọ̀tá àdé ìsọ yẹn dẹ́ ní dọ́gba ẹnì yìí o olótìtọ́ ni ẹnì rè ni onítẹ̀kọ̀wá èyí pé tọ́ bá ti ń gbọ́rọ̀ rẹ̀ báyìí ọkàn ẹ̀sìn ẹ̀gán máa balẹ̀ pọ̀ ọ̀rọ̀ rẹ̀ yẹn gbọ́ àfa àgbàlá àfa ìyá nínú iṣẹ́ yẹn. الحديث أسماه حديث أسماه حديث مولود بيسعين كان القرن الثالث الهجري الدور عندك الهجرة أما ما بعد أقول أبو الزرعة هذه أبو الزرعة يقول لي جاب من أبو الزرعة أبو الزرعة الرازي قلوا orúkọ wọn ni kí ni Ubaydullah bun Abdul Karim عبيد الله بن عبد الكريم العالم كيجون تقني أبو حاتم أبو حاتم الرازي هنا لورك ورك محمد بن إدريس محمد بن إدريس نعم أبا فاني وجهت تكون با الإمام بخاري أتي مسلم لصاف àdìpọ́kàn tí ń gbé ó ti balẹ̀ pé a kí dára apá mi ńlá la fẹ́ ṣe kìnnà ńlá fẹ́ kọ́ kọ́ àfi dára apá mi ńlá àwọn la fẹ́ kọ́ so wọ́n ti àwọn tẹ́lá àpapọ̀ gan nígbà náà lélẹ́yìí lọ kíládìí ọ̀tá wọn tí wọ́n fi ní sọ́kàdì nìkan ni wọ́n mọ̀ báwọn kan ṣe ń sọ nípa Sheikh Albani alayhi rahmatullah ni wọ́n máa dé sí wọn mọ́fíkà aleykum salaam wa rahmatullahi wa barakatuh kótó di káwọn yẹn kàlà wá kó al-ikhtiyaratu al-fiqhiyya àjọ tó jẹ́ ti al-allamatu al-Albani rahimahullahu ta'ala sẹ́yìn ó sì rí pé ah bí àbá alibani bí wọ́n ṣe wọ́n ṣe tóbi nínú ìmọ̀ hadith bẹ́ẹ̀ náà ni wọ́n tún kàǹkà nínú fíkìhì nínú àgbọ́yé rẹ̀ àgbọ́yé rẹ̀ àwọn àfáà yìí wọ́n ní àwọn mọ̀nẹ́kọ́ṣà tó pọ̀ wọ́n máa ń ṣe dídìbẹ́tì tó lágbára pẹ̀lú àwọn mìíràn àfáà aládìsí so nígbò ni wọ́n wáyé ní ìdíkọ̀ ọgbà ilé ẹ̀sọ́dọ̀ mi ní báyìí kan ní wọ́n kú ní kíni ọ̀ two sixty sixty four ìyẹn afáwa Abu Zur'a ar-Razi wọ́n kú ní two sixty four al-Hijri ìgbà ọdún àti mẹ́rin lé ní ọgọ́ta ni wọ́n kú ṣùgbọ́n Abu Hatim ar àwọn kú ní two seventy seven two seventy seven. Uh, uh, bí àárín àwọn ni wọ́n ní ọkùn síbò wọ́n lè tún máa pẹ́ lómìn ní àràázi o ṣùgbọ́n nínú kótóbù hadith tí a bá ti gbọ́ gbólóhùn àràáziyáni yìí àti kótóbù tarajù bí wọ́n ti fẹ́ máa sọ tẹ́rìjàmù àwọn olùmọ̀ wọn ta gbà lérò ní Abu Hatim àti tani Abu Zur'a tó kí ni wàhálà kí ó dá àwọn àfáà yìí o. هذا الموقف كما هو أنه يعني من الأئمة المقتدى بهم سيدنا ساجد آية عقاسي وان أبيبون يو ملافع من نبغى عقيدة بسم الله الرحمن الرحيم قال عبد الرحمن بن أبي حاتم استقال عن الدنيا ẹni tó pè ní abdulrahman bin abi hatim ọmọ àfáàwá táwọn yẹn ọmọ abu hatim nílùú ìdí sọlọ fi pé làwọn kan fi sọ pé kìnìún kan tí wọn bá fi mọ ọmọ tí wọn ń parẹ ni o Ọlọ́run kò tún gbogbo àwa tá à ń pera àwa láàfa kò tẹ sàwa láàfa ọ̀rọ̀ àwọ sí ìdàfa Ọlọ́run kò tún wá sí ibi fún wa ní hidaya ibi pípọ̀ ó tún wá fún wa ní sàbàtà alàlàkà púpọ̀ nínú àwọn àfáàní yìí wọn sáré bó lọmọ wọn sì jáfa gbogbo ọ̀pọ̀lọpọ̀ lé mímọ̀ báyìí ó ti ń parun ọ̀gá lọ́ọ̀rẹ́ ń ti àwọn èèyàn náà ni kí ààyè ṣé o wà yọ má gbófò láàyè rà ẹ̀yìn lọ. pé kìí ṣe ohun tó burú òun ni kí bàbá ọjọ́ lè mọ́mù kọ́mọ náà jẹ́ lè mọ́mù ọjọ́ nímọ̀ rẹ̀ ìmáàmù sóyè ìdílé ó lè jọyè ìdílé o tí mo bá ti wà tí nǹkan tó burú kan lọ pé tó bí mo ti bàbá rẹ ń wé bí ọ̀nà ẹ̀ mọ̀ ọ̀yá bọ́ bẹ́ẹ̀ ìmọ̀ tí ọba ti sí mọ́ ṣe nǹkan kan ní ọba mọ̀ ní orí ó ti wá wọ́n kàkùrù nìyẹn láàyè lọ. Abdulrahman bin Abi Hatim tí yẹn jáde láyé ní three twenty three twenty seven a rí pé bàbá tiẹ̀ ti jáde láyé nígbà wo nìyẹn o ìgbòlá láwọn ti jáde láyé ẹ̀dẹ̀rẹ̀gbẹ̀ ń gbé e síra wọn Abu Hatim Abu Hatim àni wọn kú ní two seventy seven ọmọ wọn tó wá gba ọ̀rọ̀ yìí wá wọn kú ní three twenty seven àwọn ni wọn sọ báyìí pé. sàlẹ̀ tó a bè wàhálà sórí àtà. عن مذاهب أهل السنة في أصول الدين. ọmọ yìí wọ́n bá àwọn àǹfààní ńlá méjèèjì láyé bàbá ẹ̀ ọgbọ́n jùmọ̀ bàbá ẹ̀ lórí ìmọ̀ ẹ̀sìn ó ní mo bí bàbá mi léèrè wà á bá zòrò àtà àtẹni tí wọ́n ti jọ gbajúmọ̀ nínú mohadis ní ọjọ́ ayé wọn mo bí wọ́n léèrè nípa mọ̀dáhìbì àlè sọ̀nà ìwọ̀n tó jẹ́ ìlànà àwọn onísọ̀nà. في أصول الدين nípa àwọn ìpìlẹ̀ ẹ̀sìn jama orúkọ tí wọ́n ń pè àkídà pọ̀ ó jẹ́ tawhid wọ́n ń pè ní ilmu tawhid ilmu àkídà wọ́n tún pè ní usuluddin wọ́n tún máa pè ní as-sunnah wọ́n tún máa pè ní al-fiqhul akbar wọ́n dà mo ti palẹ̀ mọ́ ni mo fi ní àlè dó lórí tíra yìí nìkan. àbá fìdáyà àbá jìnnàlá gbà ọlọ́run kọ́lọ́run kó kádàrà ṣiṣẹ́ kan fún wa so tó a ṣe débi pé a sì rí tíra ẹ̀ nìkan kan náà àyímọ̀ mẹ́rẹ̀ nìyẹn tó jẹ́ tíra kì í dá wọn kúnbélé Abu Hanifa ni wọn alimam Malik ni alimam Shafi'i ni wọn àti alimam Ahmed àti ẹjọ́ tí wọn àwọn mẹ́ta yòókù pẹ̀lú ògùn ọlọ́run ahùn náà jáde gbogbo pátá lọ́wọ́ ọ̀hún <laughs> <laughs> àwọn kálukú ló ní tiẹ̀ níbi kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ìmọ̀fà ni wọ́n tó mẹ́wàá náà àwọn àfáà náà kẹ́gà fáwọn mẹ́rin yẹn náà gbajúmọ̀ jù ni wọ́n ní Sufyan ibn Uyayna Sufyan Thawri inú wọn ni wọ́n wá àwọn àfáà yẹn sọ nípa bẹ́ẹ̀ mẹ́wàá ni wọ́n mẹ́wàá ni wọ́n inú wọn náà Imam al rahimahullah ọgbọ́n yẹn agbìyànjú àsìkò àkídà ọgbọ̀n wa ìdìbò kìí ṣe gbogbo ẹ̀ lọ́dẹ̀ wà nù tíra yìí kìí ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ nù tíra yìí. tó ó ní mo bí bàbá mi léèrè àti àbùzọ̀rà tí wọ́n jọ gbajúmọ̀ nínú sunna nígbà yẹn kíkí ni mọ̀záhìbò ahli sunna pé ìlànà àwọn ẹni tó dúró lórí sunna fi usul al-din ká má dàá kí ni ìtumọ̀ usul al-din ìmọ̀ tàwíìdù náà ni ìpínlẹ̀ ẹ̀sìn tàwíìdù náà ni. wàmọ́. wàmọ́ adọ́rọ̀kọ alẹ́ ìlànà àfi jẹ́mi lè à ń sọ. ẹ o mo nígbà tí ń béèrè lọ́wọ́ àwọn bàbá rí bàbá mi àti bàbá kejì tí mo bí yẹn kí ni wọ́n bá àwọn àfúrà lórí rẹ̀ ní gbogbo òlu torí àwọn bàbá yìí jáde díẹ̀ o ọlá àráyè láti tọwọ́ bọ́rin àjọ wọn láti lọ kẹ́kọ̀ọ́ wọn jáde díẹ̀ o láti lọ kẹ́kọ̀ọ́ súnà ẹbí dájú pé téèyàn bá dé ìfọlẹ́ mọ̀ èèyàn lè mọ rírì àwọn oníṣòwò gbogbo àwọn ọmọ wa yìí ẹ gbọ́dọ̀ bàbá wọn náà wá wọn sùn ní wọn tẹ ní káàsì wà ìwé kí wọn ṣe káàkiri kò lè ní ìtumọ̀ kankan sí wọn. àwọn gbogbo olúwa yìí ló lè pé àjìyà ẹ̀kọ́ gan lẹ́yìn tá a kẹ́kọ̀ọ́ tán báyìí bàbá wa ń lé gan alùpùpù àgbélé ọ̀dọ̀ àwọn àfáà náà là ń ní ọdún tí yẹn ló ń lọrin ọ̀dọ́lẹ̀ lọ́ba lọ káàkiri káàkiri gbogbo ibi tí yẹn bá ti rí pàǹfààní wa nígbà tá a fi wà ní Sudan gan kódà báàkà sọ̀rọ̀ eré láàmú sálámù láì tọ́ àti mọ̀ pé kò sí nǹkan tó ní ẹjú kan tó yẹn wà ǹfààní rẹ̀ ní inú jámíà àṣẹ eré bí káṣíìrìn lọ́jà nìyí ìlérò pé òní ìdíje olúwọlé lọ láti bí báyìí eré tàbí kátẹ wá kásùbà àtẹrẹ kásùbà kankan abẹ́rẹ́ abẹ́rẹ́ kásùbà. ẹgbẹ́ ni àbá tó ti di pé mọ́gírìbì ńlọ tó sèkìtì báyà tún gbé bóde ni mọ́gírìbì ṣe ṣàyẹn tó ń pè lọ́mọ yẹn ó ti sẹ̀ ka àwọn ọ̀dọ́rọ̀ àti àlùmíyà tí wọ́n ní fún yín tí a fi kọ́ lẹ́nu àkọ́ gbogbo ohun tí wọ́n bá ń sọ. ó ń gbòòsè pé èèyàn jáde fún ẹ rí i pé ẹ̀mí yẹn máa rò pọ̀ mọ́ gidi ẹbí wọn nígbà tó wọn fi bàbá òun léèrè àti bàbá ní kí ni ìlànà àwọn ahlu sunnah nípa usuli din àwọn ìpìlẹ̀ ẹ̀sìn àti kí ni mo tún wọ́n bá àwọn olùmọ̀ wọ́n má sọ tara wọn nìkan o àwọn olùmọ̀ tí wọ́n lọ tí wọ́n lọ wọlé bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn fi wọ́n tó a sọ pé fi jami'il amsar ìpínlẹ̀ àwọn fẹ́ sọ̀tà àwọn bàbá yẹn wọ́n ṣe dé ìlú gbá wọ́n jáwó bí wọ́n ṣe ń kà ní táwọn olùtọ́pọ̀ tí wọ́n dé nínú ọba àdìẹ ló wọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọkọ gbọ́dọ̀ dé hijaz àwòdì níjẹrẹ ó dé hijaz torí kanu sọlá àṣàlá sọ pé ẹ̀sìn islam máa wọ lọ máa lọ wọ sínú ibẹ̀ ẹni gẹ́gẹ́ bí jòsí máa ń wọ lọnù sáré ni àwọn sọ pé kọ̀sẹ́ni tó lè mú mi yó bí ẹni tó mú mi kú a pé ẹnìkan àfáà kan ni aráàlú wo ni wọn á lọmọ sẹ́yìn ìrọ̀lẹ́ ah, ń pa kò sẹ́ni tó lè já fàtọ̀ sáwùdì lè já fàtọ̀ sáwùdì ilẹ̀ hijaz yaman ló tún kàn nítorí ọ̀rọ̀ tá ní sọ̀lá àgbà pé àlùfíkìhù yamani pé àgbẹ̀yọ yaman ni ẹ̀sìn màmá yóò padà síbẹ̀ ni bébí jù ṣe máa ń wọ́ lọ nù sáré bá rí lè nìyí ni òun la máa ń sọ fún àwọn ẹlẹgbẹ́ oníjọ ẹnìkan wá láti mọ́sálì ẹ wá ní òun ní máa rí fọ́ọ̀mù ẹ̀sìn fún wa ìyẹn Hasan al-Banna àbí ẹnìkan wá láti India Elias al-Kandalawi àwọn onítàlẹ́kì ẹlòmí ló máa rí fọ́ọ̀mù ẹ̀sìn fún wa ẹnìkan wá láti India ìkejì rẹ̀ Abul Ala al-Mawdudi ẹlòmí ló máa rí fọ́ọ̀mù ẹ̀sìn fún wa ṣé ibẹ̀ yẹn wọ́n lẹ́sìn máa wọ́ lọ bí èjò tó máa ń wọ́ lọ nù sàrẹ̀ ọba kéwu àfa ó tẹ̀ kọ́kọ́ lọ sàúdí yẹn náà ọlọ́ọ̀bẹ̀ ọgbà fèsìtì fìsà ni wọ́n lọ sí ibi ọdún kan ní tí ò ní ṣe bọ́lọ́pọ̀ máa lè káàkiri wọ́n lọ sọdún kan oníníṣẹ́rú bá ti kásùkú àtẹnísì jálùsà hadith wà lọ́tọ̀ ti fíkì wà lọ́tọ̀ ti síra wà lọ́tọ̀ ti faraidu wà lọ́tọ̀ nínú haram أنت تختار ما ما ما تواج وتجلس هذا صلاة الصبح حاجة بمعينتي وعمي باي ọba tún di mọ́gírìbì náà ṣe ṣàbẹ́ náà ṣe ni kódà àwọn ti ṣe débi pé àwọn èèyàn nìyẹn takara jù náà ala shahadatul jami'iyya nínú haram yìí hmm. bẹ́ẹ̀ èsì kéwu àwàdàfà pẹ̀lú lomi ò lè kí àgbọn gbé kí wọ́n lọ wọ jàmí àti tọ́jú pé kìkì dá fúlábọ́ọ̀sì wọ́n lè yàn parí jàmí àwọn àyọkí àyọkà àárọ̀ àdìsí twenty péré ń là á máa ń ka jòkó wá bí àti parí àdìsí bíi four thousand ní jòkó ń bì àbí mú tẹ̀kọ́ sẹ́wọ̀n kó súnmọ́ four thousand gbogbo ẹ̀ láti yanjú bí báyìí sọ irú àwọn jàlásá tiẹ̀ kì í ṣàyọkí àyọkà àyọkí àyọkà kọ́ wọ́n tẹ́lẹ̀ pápátá ni wọ́n tẹ́lẹ̀ gidi àwọn tẹ̀fẹ̀rẹ̀ art wọ́n fẹ́ àti ó jìnnà gidi sọlọ́ fi gbọ́ ọmọ yẹn ni mo bí bàbá mi léèrè àti àbózórè àyẹn nípa mọ̀záhìbọ̀ ahli sunna fi usuli ti kí làwọn ọ̀làní àwọn tó wà lórí sunna kò tọ́ nípa àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wọ́n sọ fún wa pé ìpìlẹ̀ ẹ̀sìn náà ní tàwíìd lórí oríṣiríṣi ẹ bá ti rẹ má dara yín láàmú òun náà ń jẹrẹ. mo máa dẹ́ra ká àléhìí rẹ̀ ó lànà àrùn àti ohun tí wọ́n bá àwọn olùmọ̀ lórí ẹ̀ ní fi jẹ̀mí ẹ̀m sọ gbogbo òlu. mizalik àti kí làwọn gẹ́ẹ́ ní àdìọ́kàn rẹ̀ fúnra wọn o nígbà táwọn afá méjèèjì ọjà wọn sọ báyìí pé. ẹ fi mi ta kí ni tí ẹ mọ kí wọn padà kàlú ìlú àkọ́kọ́ tọkàn rẹ ọba lẹsìn ọkọ dàkọ Hijaz ibi tí wọn lẹsìn ọwọ yọ wọ lọ bẹ yọ padà síbẹ̀ méjì ó sì máa ń wọ lọ ní ìta rẹ Hijaz ilẹ̀ Saudi ní jẹ́bẹ̀ o. mo ní àwa bá àwa bá àwọn ọ̀làmẹ́ ní gbogbo òlu hijaza ìlú àkọ́kọ́ ni òun náà ló sì kàńkà jù àti ilẹ̀ iraq àti mọ́sálì àti sàmù ìlú ńlá àwọn àgbàgbọ́ pé sàmù ni ìgbà náà ni arúgbó máa ṣàrùwà o tàbá ti kú tán báyìí tọ́lọ́mù bá padà jí wa nù sàárè ibi tá a sí bíi ni o bẹ́ẹ̀ ni o àwọn ará ilẹ̀ sàmù ará bẹ́ẹ̀ náà níbi tá a níbi yìí padà sí níjọ́ ní damascus ará bẹ́ẹ̀ ni o bákan náà kọ́ wọ́n yá mọ̀ náà àwọn ló tún fi kẹ́yìn ẹ̀ka àlùfíkì wọ́n yá mọ̀ náà. ọ̀yà. wọ̀kárẹ̀ mímọ̀ bẹ́ẹ̀ ni. bọ̀ nínú ìlànà àwọn ẹni tá a la bá àwọn àfa oríṣiríṣi tá a bá láwọn ọ̀dún yẹn òun ni kí wọ́n dúró yíwa gbogbo èyí tẹ́ ti kú tẹ́lẹ̀ tẹ́ anẹ́lì ìmánà kọ́ ló ń wà àmàlì. dádájú ìmánì ọ̀rọ̀ ni ìṣe ni bọ́sẹ̀ ń lé sí bẹ́ẹ̀ni nìkan. nínú bẹ́ẹ̀ ti kọ́ tẹ́lẹ̀ náà ní pé alukur'an kalamullah alukur'an ọ̀rọ̀ ọlọ́run ni ó ẹ̀rọ mẹ́kúlófì kì í ṣẹ̀dá ìjẹ̀mí jihadi pẹ̀lú gbogbo ẹgbẹ́ yòówù tẹ́ fẹ́ wá sí. ó ní wọ́n kọ́ lá àwọn afáà méjì tó sọ yìí pé nù kẹta gbọ́ lọ́dọ̀ àwọn afáà ní pé wàlùkọ́dárú. àti pé àyànmọ́ nìyí o lóore ni o inú kó lóore òun ni kéèyàn lálàáfíà inú kó lóore òun ni kéèyàn lówó inú kó lóore òun ni kéèyàn nídẹ̀kùn inú kó lóore òun ni kéèyàn lárísìkò inú kó lóore òun ni kéèyàn tó ń gbé ọsá rọ̀yàn gbẹdẹ hmm, ọkọ lè kọ́ rọkọ̀ ọmọ rẹ̀ pọ̀ inú kó lóore ni ọfẹ yàwó rẹpẹtẹ bẹ́ẹ̀ ni tí ó fi jẹ mẹ́rin ẹ mẹ́rin náà ni ẹ labasi rẹpẹtẹ fáwọn abáyé mẹ́rin ni èyí ṣe yàwó ju mẹ́rin lọ hmm. aláyè kádàrà ni ọ̀rẹ́ lomi kádàrà irú nísìn àwọn kí ọba sọ fún mi ah kádàrà orí ni wọn ti orí ń da bàbá tó bí bàbá rẹ láàmú wọn máa ń sọ fún mi ni ìwà àwọn ìyàwó ìgbọ́dọ̀ wọn wọn tó di fáwọn àti àkó wọn jọ nísìn wọn gbọ́dọ̀ wọn wọn lọ fà yín tó jẹ ìyáálé ìyáálé dádì mi tó jẹ ìyàwó akọfẹ wọn wọn sì kú láìpẹ́ ni so ìyá ni a ní wọn kàn máa ń gbọ́jà wá láti rà látẹnu ọlá pípé sí àwọn olówó ẹni tó jẹ bàbá tó bàbá mi wọn wá sọ pé tó òkú sẹńtì ọmọ abóhùn dáná ìwọ ọmọ yìí tọmọ mi lòún fẹ́ fẹ́ yìí ni máa kó bọ̀ wá dáná ibi tí tí tí ọ̀rọ̀ ọ̀hún sí lórí pé nàìjíríà jọmọ ẹyẹ méjì náà lọ ibi kan ìgbà tó bí dáàdi tèmi náà ìyàwó kan sólòun náà ibi kan náà tó ti lọ fẹ́ lónìí wọn máa gbọ́ orí mi náà orí àsọ̀rọ̀ kádàrá ni pé orí ìyàwó fẹ́ àwọn kádàrá ni káyọ̀rì ìwọ̀ṣà rẹ̀ ó lóore ní burú jáì gbádùn bí àìlówó bí àìrí dẹ́kun gbogbo ní ìyàbá tí wọn fẹ́ wọ ibì kan báyọ̀ ní òtí láì kádàrá wọn bá ti ní wọn ń pín ìfẹ́ fáwọn èèyàn báyìí tó wọn bá fi débẹ̀ wọn lò ti tán àbí kí wọn ó le bá a ti ẹkún mọ́lẹ̀ ni wọ́n máa sunkún wà láyé àkọọ́lẹ̀ káàdà tó fẹ́ kọ́ ọ̀dọ́ náà bá dẹ́dà ló ti wá. ẹni tó lóore jù náà lè ọmọ yìí lẹ́yìn ànábì ìjọ yìí Abubakar Siddiq ni wọn lásìkò tẹ́lẹ̀ ọ̀yà. ẹ máa wò pé ẹ̀yin àfáàyè ó ti ẹsẹ̀ ń wéèsì táìmù wa báyìí tí wàá kẹrin táàkà ní kankan náà gbogbo wọn sọ. ọ̀gbìn kí ni ìyẹn yàtọ̀ ló fi ń pè ní òṣòlù di ìyapa ẹnu yẹn ń bẹ́ àwọn àfáà yapa kìí sì dúró àwọn kankan kà lọ́wọ́ yìí ni wọ́n máa ń yapa ń bẹ́. àbẹ́ ti kẹ́ ti pé kálá falẹ̀ ọ̀la mọ́ ẹlòmíràn mọ̀ bẹ́ẹ̀ lọ láyé rẹ̀ ẹ bá ti sọ̀rọ̀ tẹ̀ sọ̀rọ̀ màgbọ́ ìkálà falẹ̀ ọ̀la mọ́ àwọn olùmọ̀ yapa níbi ọ̀rọ̀ yìí lórí kí ni wọ́n yapa tíra kẹrin ni ó káàfi ká lórí twenty nǹkan ọ̀kẹ́ tá a máa pààrà náà nìyí ó ẹni olórí jù náà lọ ọmọ yìí lẹ́yìn ànẹ́bí rabat sùpẹ́k lẹ́yìn náà ni ọmọ wọn kàtọ́ lẹ́yìn náà ni Usman wọn Affan lẹ́yìn náà ni Ali wọn Abi Talib al-Mahdi ju ẹni tó ọba mọ̀ wọn o. حديث على عباد بن سارية رضي الله عنه ما لا الله كيري كيره أنا سوي بكفا ولا ما هو يكون توكو وفي حديث إنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا ẹni tó bá pẹ́ láyé nu yín ẹ̀mí ìrògùn ojú rò ní orí ibi ọ̀kan ni wàá faramọ́ ọmọ àbí kò sì má tètè kú kọ́ máa rí oríṣi ẹlòmíì ọmọ àgọ́ ọmọ àgọ́ sílé iná ẹ̀sìn tó wà nínú ẹ̀sìn yìí tá a rí àwọn kan máa wé lára nípa àwọn rárí bí wọ́n dé báyìí wọ́n sì mú kùkà dání wọ́n wà báyà lára rẹ̀ náà ni sẹ́rù láwà ní tí wọ́n ní awé sí èyí tí ànábì máa wé sí bó ṣe rí nìyẹn onírù kẹyìn ló sì gbajúmọ̀ fún ànábì máa wé níbo làwọn ṣe rí tí wọ́n yìí mo rẹ̀ ní kẹ́sì bẹ́ẹ̀ ni wọ́n bá kú láyé ó rorí sí i ìbá hmm? ti wá rúbí sí yàn fa alaykum bi sunnati ìlànà mi dọwọ́ yín wa sunnati al-khulafa'i ar-rashidin àlàyé àwọn tó wà ní al-khulafa'i ar-rashidin Abubakar Umar Uthman Ali náà kó lè yọrí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ṣíà wọ́n fi ń para rẹ̀ ìyẹn kan táwọn mọ̀ pé ó sì gbàyìn lẹ́yìn Ànábì sallallahu alaihi wa sallam àlè nàbẹ̀tọ́lù ọ̀yà. وأن لعشرة الذين سماهم رسول الله صلى الله عليه وسلم أها وشهد لهم بالجنة أها ونشهد ونشهد على ما شهد به رسول الله صلى الله عليه وسلم وقوله حق وقوله الحق أتيك يا وميوة أيتا نسأل الله صلى الله عليه وسلم هذا بكر في الجنة عمر في الجنة عثمان في الجنة علي في الجنة طلحة في الجنة سعد في الجنة سعيد في الجنة الزبير في الجنة عبد الرحمن بن عوف في الجنة أبو عبيدة في الجنة gbogbo àwọn tọ́ka yẹn tó sọ pálù jẹ́nà ni wọ́n wà wọ́n ṣe èyí dàlà fún ọ ọ dákọ wọn ó sì jẹ́rìí pé ẹni àlùjẹ́nà ni wọ́n. ọ̀nà ṣáàdù àwa ni wọ́n sẹ̀rí ń tiwa àlámọ́ ṣèyídà bìyí o lórí bá nẹ́bí ṣe mẹ́rin ìdùwà àwọn oníṣẹ́ bíi àfáàbẹ̀rẹ̀ ànẹ́bí ló wọn mọ mọ ìfà ló bí wà lábìkú ọmọ tọ́lọ́run nílẹ̀ ànẹ́bí sọ fara ayé pé ìmọ̀ tọ́lọ́run ṣe fíìmù àti yín àtọ́fẹ́ ìsọkúsọ ni wọn tá a fà ní sọ ìsọkúsọ nítorí pé àyà ìbẹ̀rẹ̀ sọ́tù fàtì ti padà sọ kalẹ̀ òun lọ pa ohun tó wà ní àkọ́fù yẹn rẹ nínú tààtì bu ìhànì المصحف الأحقاف هي قد قامت على سورة الفتح هذه قصاجه هذا أحقاف آه، مقدم ثم الفتح إن فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. لكن النبي قاعد دبي يا صاحبيني أه ìwọ ti mọ ohun tí ó tí ó tẹ̀yìn ọtí wá ń kọ́ ọlọ́run tó á ṣe sọ̀tọ̀ ní sùúrà yẹn náà ìgbé àtàwọn ayé àtọ́pọ̀ ọlọ́ṣẹ́lẹ̀ lẹ́tí ní àmàlù wà ní sọ̀lẹ̀ àti àmàlù àhùn ìjàmbáàdì. mùmí náà wàá mọ fi tọ́wọ́ ọjà sí sáàmọ́ jàmá kọ́dà àmọ́ ìdààmú sàlmùmí nù alàlè ìmọ̀ níbi tí mo lọ́wọ́ وترحم على جميع أصحاب محمد صلى الله عليه وسلم والحق عما شجر بينهم. àti pé gbogbo àwọn sábẹ́ ànábì la dẹ̀sí máa tọrọ ìkẹ́ fún ìlànà wa ni àkídà wa ni wàlùkàfù àmà ṣàjàrà bainahum ká sì kónúró ká má fẹnu wa rọ́ọ̀fù nípa fanfa tọwọ́ ìlànà torí èèyàn ni wọ́n kò sí bá a ṣe fẹ́ kẹnu bọ́ tànírà lè buyọ̀ òun ti bí làákàyè wa ṣe kéré tó ara lè gbé ọ káwọn ò lè tiẹ̀ sọ nítorí pé wáyé kí wọ́n ṣàṣìṣe nù kẹta fẹ́ máa sọ ni wọn èkó láyé tí wọ́n fẹ́ láforíjì ọ lọ torí gbà lẹ́yìn ìgbà tó bá dé dasọ pé àlè fi wéra wọn ẹni tó ṣe kí ni ọ ó ṣe jihad kọ́bílà alifati àtẹni tó ṣe pé lẹ́bàá àdà alifati àlè fi wéra nígbà tó lọ́wọ́ tó fara pa ẹ̀ ọ́ kó lẹ́yìn wàá gbogbo wọn pátá náà la sàlùkà lọ́lọ́run sàlùkà náà lùjọ́nà fún tọ́ ẹ̀tún wá sọ̀rọ̀ tó kùn lẹ́yìn ilé kọba rí láìpí inú sọlọ́run ọ̀ wá padà wo láìpí inú wọn ní wà lùjọ́nà fún. ẹ̀sọ́ ìyẹn kẹ̀ fi kíkẹ́ ẹ̀fẹ́ ọ̀fẹ́ wéṣì ara ẹ̀ ni lágbájá yọ ọ̀rẹ́ bí wọ́n ti sọ pé ó ti ráàánú ọlọ́run ọba ọba tó sọ pé àwọn nǹkan báyìí tó ṣe níwọ oníbi tó fi sí tọ́ba rí kókùn bẹ́ẹ̀ kàtó lẹ́nu rẹ̀ lọ́tọ̀ rí ìlànà ẹwà nìyẹn torí kò sí bá a ṣe lè gbọ́ òun ti bá a ṣe lẹ tó nú ẹ̀sìn alẹ tó nú mọ̀ á rí kẹ̀kẹ́ mú tí ọjà lè bọ̀ káwọlẹ̀ kókó dákẹ́ ìlànà àwọn àlùsùn nìyẹn ọ̀kọ́ ọ̀la. àwọn méjìdì àwọn afá méjìdì tó panu pọ̀ pé alẹ́dájọ́ àlá nìyí ìbẹ lórí àlẹ́ àràsí rẹ̀ òkè lọ́lọ́run wà ní ìtumọ̀ rẹ̀. báyìí ló ní kọ́lá. ó jìnà sẹ́dá rẹ̀ fìkìtà rẹ̀ bọ́lọ́run ṣe ròyìn ara rẹ̀ nínú tíra rẹ̀ pàápọ̀ ọlọ́run jìnnà ṣẹ̀dá rẹ̀ kì í sì mọ̀ là ń wí o. àti bó ṣe wà lórí ahọ́n òṣìṣẹ́ ọlọ́run ẹ̀rí kó bá dídá sọ pé Ar-Rahman ala al-arshi istawa àti kó níbi sọlá sọlá aqarra qawla al-jariyah anna Allaha èyí tó ṣe kọ́ fẹ́ ṣe àkíyèrò yẹ̀mín tàbí káfíńtì mẹ́rin àwọn afẹ́ sọ́dún dọmọlúàbí àwọn amẹ́rúbìnrin yẹn lọ sọ́dọ̀ àníbi sọ̀lá àlùsọ̀lá òjíṣẹ́ ọlọ́run pé ta ni mí ọ̀pẹ sọ jẹ́rìí pé sọ onígbàgbọ́ ọlọ́run nígbàgbọ́ sọlọ́run ká lé mi ọ̀dà òjíṣẹ́ ọlọ́run ní ọ̀dà àyínní lọ ọlọ́run wọn ni aláhu fi tó nípa bẹ́ẹ̀ ọlọ́run òkè ló kìlọ̀ wa gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ròyìn ara ìfẹ́ rahman ala anshi star àti bó ṣe wá lórí àwọn òjíṣẹ́ ọlọ́run ìlà kẹyìfín àní sọ pé wà lókè rẹ̀ pé ogun àkàbà ọ̀yà. àhádọ́ bí kò lè ṣe é ń kílẹ̀ mọ́. ìdíkejì tó fi kún ni ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ yí ká gbogbo nǹkan tàbí lọ pé bá jókòó ní wọ́n bá ṣe lé ike bíbáyìí à ṣe àkídà rọ̀ gẹ́gẹ́ nìyí Allahu ma'ana ìkéde ọ ọyà. láìsí àkàmì fi ṣe ìwà wa sẹ́mi. kò sí ohun tó dàbí àlá nítorí pé ń gbọ́ ohunkóhun mo sì rí ohunkóhun mo sọ pé má sọ pé ń gbọ́rọ̀ o mo ti dúró yàn ọlọ́run kù ọ̀rọ̀ bò ọ̀rọ̀ kéré nù kẹtọ́ ọlọ́run bá ti ń gbọ́. Ah, níta àwọn ewúrẹ́ tí wọ́n sọ̀rọ̀ àwọn kẹ̀kẹ́ ń gbọ́ ohunkóhun ni àwọn ìbáṣe ọ̀sẹ̀mí ọ̀lbáṣe ó sì rí ohunkóhun àti kọ́lọ́run ọba ìbùkún rẹ̀ jíjà rẹ̀ a rí níjọ́ gbẹ̀ndà kìlámà àwọn oníkàbọ̀ lòdò. àwọn ẹni àlùjánnà wọ́n rí ọlọ́run pẹ̀lú ojú agbárí wọn báyìí. wọ́n yẹ sùnmọ̀ ẹ̀hún rẹ̀. wọ́n tún gbọ́rọ̀ ọlọ́run báyìí. ẹ̀ẹ́dẹ̀ bọ́lọ́run bá ṣe fẹ́ tí wọ́n gbọ́ àti bọ́ bá ṣe wù àìláhàn afá àfáà kan ọlọ́wọ́ fa àlùjọ ní orí rẹ̀ bá dàrú nínú àwọn àfáà kọ́ wa ń ké yẹn àwọn sàké ni àwọn náà parí lágbègbè ńgbà yẹn gbogbo àti ń sọ̀rọ̀ ya bíi nineteen ninety nígbà yẹn ọjọ́ pẹ́ díẹ̀ tó ọba ọba sọ fún wa pé àgbọ̀rọ̀ lọ́n lọ́la àwọn bọ̀dá wa náà máa ń gbé rédíò wá tí wọ́n fẹ́ ti rìkọ́dù ọ̀rọ̀ ọlọ́run àwọn akẹ́kọ̀ọ́ òkè ọlọ́wọ́n sọ̀rọ̀ ní kòlíyà mọ́sálásí ọjà kéèrè tó ń ṣe ní ọ̀la yìí wọ́n ti gbé rédíò wọn rédíò táwọn bọ̀dá bọ̀dá bọ̀dá kí ibùjẹ́ wa dé mi wọ́n fẹ́ ka wọn lọ́wọ́ bá rẹ̀ kó sàkárì máa gbọ́ adáfà ti àgbèrè yìí láti bẹ́ẹ̀ ni àárọ̀ gbogbo àti péjọ pé ọ̀rọ̀ lọ́wọ́ sílẹ̀ ọkọ̀ wọ kíláàsì ẹ bá di pé ó ní kí wọ́n mú rọ́ọ̀bù kan wàá fi bọ́ọ̀mù lẹ́sẹ̀ ẹ̀mí yẹn gbọ́dọ̀ lọ ọ gbọ́dọ̀ lọ ah, sọ́dọ̀ ọlọ́run tá a jọ rẹ̀ nígbà ọ̀yá lọ bá di pé àwọn tó ti dọmọgé náà àwọn ọmọbìnrin fáńfà yẹn wọn ń tẹ báyìí tó kọ́ bọ̀ rẹ̀ báyìí yóò mú ká yóò mú kálẹ̀ rẹ̀ ó di kóró yóò tù sí yẹn lójú ah, léyìí sọ̀rọ̀ lọ́wọ́ ó ó dowó àti ìṣẹ́yìn nìkan sọ́nà òbí wa sọ̀rọ̀ ni àmọ́ báyìí ṣáṣẹ́ ju sọ àwọn ẹgbẹ́ àgbàlagbà wọ́n má dì í ló. Ah, àwọn ìyẹn wa máa ti padà fún rẹ́díò lẹ́sẹ̀. àwọn alọ́lọ́wọ́ tá a lọ́rọ̀ rẹ̀ ó dàlù jẹ́ bẹ́ẹ̀ o a sì gbọ́ bọ́lọ̀ máa sì fẹ́ ọ yẹ jáwé ọkọ̀ yìí ká dúró. àlùjánnà wà nàró hàpọ́n àlìjẹ́nì àti iná òtítọ́ ni. ó sì ti wọ ọlọ́run ti dá lọ́wọ́lọ́wọ́ báyìí kéde kọ́lọ́run fẹ́ẹ́ fẹ́ẹ́ dá o. látẹ̀fún ẹ̀yà ni àbàdà wọn ò lè tán láéláé. fàlìjẹ́nì tó sàwábò lè àwòlíyà. ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ṣe lè àwòlíyà wọn ọgbọ́dọ̀ ní alẹ́fọ̀ ẹ wá fi dọ̀mí rù sí ìyẹn ṣèdè lábàá sọ nìyẹn kí wọn fi lè awùlìyá ì tàbí kí wọn fi lè awùlìyá ìdí àlùjáná ẹ̀sán ní ìjẹ fáwọn ènìyàn ọlọ́run tí wọ́n tẹ̀lé ọlọ́run láàyè wọ́n náírù. wọ́n náírù ẹ̀kọ́ ọgbọ́n lè áhìrì mọ̀tìmá àtìlẹ́kùn. ẹ̀là mọ̀rọ̀ àhìn àti pé náà ìjìyà ni ó fáwọn ẹni tó bá ṣẹ àfẹnitọ́lọ́run bá kẹ́ ó fẹ́ fún tọ̀ wọn ọ̀sẹ̀ bọ̀ ni bóyá kẹsẹ̀ sì mẹ́ ọmọ tí àbọ̀ pààyàn àbọ̀ parọ́ àbọ̀ fi jàmbá àbọ̀ jẹran ẹlẹ́tẹ̀ àbọ̀ jẹ ìbá àbọ̀ jowó bọ̀nú àbọ̀ sòfófó àbọ̀ sèké sọ irúfẹ́ àwọn eléyìí ni àwọn kan tara jìyà pa àbí kò yọ zàká ní ọ̀gbìn máa ń tẹnu mọ́ ó kàn sáré lọ lo bíi eh, fifty thousand years. nínú náà ọ̀sàrí lọ kíá yóò dé kíá sọ ìwé eléyìí ló sọ pé ilà àmọ́ ràfin àfẹnudọ́lọ́mùbá kẹ́lókun pẹ̀lú tawhid سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت استغفرك وأتوب إليك